láti máa lo ọtẹ. pàtàkì kó ti ṣe wà nǹkan tí ó kàn yín kó tẹ̀lé sára pé yóò ti kọ́lẹ̀ kó ti tó gbòòrò rẹ̀. àmọ́ tí wọ́n bá ti yí padà tó torí sí mi gbogbo ẹjọ́ bá ti rí tó na òun dáadáa yóò tó kọjá torí pé yọ́dọ̀ bá ti lórí ọjọ́ mọ́tí òun rẹ̀ ni wọ́n já yé rèé lórí yóò tó padà dàbí orí ní kí ìdájọ́ rẹ̀ ní kí ni ìdájọ́ rìbá nínú òfin ṣẹ̀rí yà kí ni ìdájọ́ rìbá haram kẹ̀bí ọdún mínísítẹ́bẹ̀ pos ṣẹ̀rí yẹn báńkì mọ̀tẹ́bẹ̀ báńkì yẹn wọ́n ti kú lórí gbogbo transaction ṣẹṣẹ báńkì láti náà ti ti bẹ̀ tó máa ti ti wọ́n máa gba rìbá lórí tẹ́gbọ́n ti yẹn torí ẹ̀ ní ìrànlọ́kọ́ tuntun kọ̀ yẹ ká máa wá ká tó báńkì náà ni wọ́n ti ta ẹ̀ ṣe islam fara àǹfẹ́ kí báńkì òjò àǹfẹ́ kí gbogbo báńkì òjò ó ti ṣe islam ìwọ náà tí wọ́n lọ gba pos dípò kọ́ ọ̀rọ̀ amẹ́sísẹ́ rẹ̀ jẹ́jẹ́ tó ń ṣe ọlọ́mọdé tó ṣe haram ìwọ náà tẹ̀lé tó ń fún yàrá ìbá ọ̀tẹ̀ ní ń gba ìbá àwọn òṣèlú wọ́n ní títa bá rajà pé islam gbà kájà ní sọlẹ́tà yìí pé kọjá pàwọ́ ara ní ọ̀rẹ́ tàwọn káta ní three hundred thousand kò sí tó burú bẹ̀rẹ̀ láti òfin ni? ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀ mẹ́jẹ̀ mu rẹ̀ ní pé lápẹ̀tù rẹ̀ wọ́ra márùwá hundred thousand ọwọ́ àtàfẹ́ nìkan ní three hundred thousand nítorí pé yọ́n máa sanwó rẹ̀ díẹ̀ díẹ̀ Islam òkèlè nínú àwọn tíra sọ́k ẹ̀rì kan pé eléyìí ní bẹ́ẹ̀ yọ̀ ọ́ di ajá láyé jọ̀ àwọn tíra sẹ́lẹ̀ níṣẹ́ ẹ̀rí kan kò ní bẹ́ẹ̀ yọ tàkìrì ọkọ̀ tó kò sí tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ìṣẹ̀rí àti wọ́n pẹ̀lú mẹ́jọ kọjá ilé nítòtò bá ti tà kàn lórí pé wọ́n máa sanwó díẹ̀ díẹ̀ àtijọ́ ló ti gbà pé márùwà ti tiẹ̀ àìkò lè sanwó rẹ̀ kò túmọ̀ sí pé ó gba márùwà padà owó tó ti ọ́ ìyẹn ọ̀sán kan èwo ni kálá ta mọ́rọ́ àpò ní three hundred thousand ó ti wá sanwó dé one eighty kọ̀ wá lè sanwó má àti wá gba one eighty àti wá tìsì mọ́rọ́ wa lábẹ́ òfin wo lé lẹ́yìn ìyànjẹ lé lẹ́yìn lábẹ́ òfin ọ̀nà ọgbà láti tọ́tọ́ bá ti ta kó ti ta ẹ̀hàn kéṣe àyà pọ̀tì àyà pọ̀tì kọ́lélẹ̀ ọ̀ àyà kẹsàn-án ó ti rà ó ti rà jọ alákọ̀ọ́kọ́ ni so tí ọba wa lè sanwó ajẹkọwó lọjọ ọjọ ní maruwa ajẹkẹ mọ́tò lọjọ owó lọjọ ọjọ mọ́tò owó lọjọ ọjọ ní bajaj owó lọjọ ìsọmọdé bàtà lọtà ìsọlọmẹtàlì ìsìtì wọ kọ wa lè sanwó mọ kọ ọgbà bàtà ẹ padà bírèdì alẹ́ ta fún yẹn náà sọ mẹ́ta yìí ó ti jẹ búrẹ́dì àkókò pọ̀ ni torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́ọ̀ owó lọ́jọ́ kéde tọ́ra ma ẹlẹ́kẹ̀ẹ́ kákéjì máa ń sanwó díẹ̀ díẹ̀ ń san díẹ̀ díẹ̀ ọwọ́ asan débi kan ọwọ́ àrí kan lóṣù kan lápẹ̀lúwẹ̀ ẹ wá sọ pé owó rẹ̀ eighty thousand ló kù àmọ́ fún àìkò lè sanwó tó su yìí ó ti di eighty five èyí tó lé wọn ti di ìgbà alábẹ́ òfin ọ̀nà kò gbọ́dọ̀ lé nǹkan kan torí pé kò rówó sàn. bákan náà ẹ̀yin lè máa bẹ̀rù wípé àti gba nǹkan oní nǹkan sọ́wọ́ kò ṣòro bí àti sanwó ẹ̀ kéèyàn wá sọ fún yín pé kó tó gbé mọ́rúwá yìí kó tó gbé ọ̀kadà yìí. kó tó di pé màá fún ọ ní ọjà tó fẹ́ rà ní púpọ̀ màá sanwó díẹ̀ díẹ̀ fi kankan dúró torí àìbá mà tó bá di lọ́la tó sanwó má kí lè ní òkú dì tó ọwọ́ ara márùá òfin bàjáde dúró ọ̀rọ̀ bàjáde ìwé ilẹ̀ tó ní dúró àwọn gbé nǹkan tó fi dúró wọn tà wọn fún ọ lówó lówó rẹ tó bá kù wọn náà ti gba tẹ́lẹ̀ ìjẹ tó bá kù tẹ́lẹ̀ ìjẹ ló ti jẹ wọn ní káwọn lè máa ṣe ìdíje alukur'an kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ló fún ìgbà tó bá gbé ẹ̀rí dé láti tàwọn ọmọ lákin wọn lè ba àtìrọ Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa kọ́mọ́bà àjẹpá sàfẹ́kọ̀ọ́ àwọn tó hàn kúránì láwùjọ wa kó o lè yọ ọmọ bàjẹ́ tó kò sí láwùjọ wa kò sí lọ́kọ̀ọ́rọ́ bẹ̀. àmì ìgbọ́dọ̀ ṣe nítorí pé ẹgbẹ́ jẹ owó ẹ gbọ́dọ̀ ṣe nítorí pé ẹgbẹ́ ṣe kò kíní kẹ gba kíní kan mílíọ̀n àwọn òbí lẹ́yìn ìrìn ọ̀dọ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ. tó bá yẹ à ń ṣe àwọn òkú tuntun fún abẹ́ owó ń bẹ̀ ọlọ́run akádàrà kíkà rówó ń bẹ̀ àǹbẹ̀lọ́kọ́ má burú àmọ́ tó súnmọ́ ní ìsinmi pé gbogbo majority àwọn tí ń lọ sí nǹkan kan wọn fojú sùn ó náà lówó ni tó àníyàn bá ti bàjẹ́ kò sí bí iṣẹ́ tẹ̀yàn ṣe tó bá jẹ́ iṣẹ́ tí ọ̀dà àníyàn ò lè tó títẹ́ bá wá dá sáníyàn ọ̀dà kí lọ́ọ́ fẹ́ tó ṣe kò sí tó fẹ́ tó ṣe eléyìí jẹ́ kó tó ṣe lọ́ọ́ wọ́n ní àwọn owó tí àwọn máa ń rà tí wọ́n pè ní bitcoin àtàwọn ìtọ́jú ọbẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ ṣé tí èmi bá ra bitcoin pẹ̀lú owó mi ṣé màá rí bitcoin rà mí lèlò náà ẹ̀yin tẹ máta rẹ̀ ṣé màá rí àbẹ̀ lèlò náà ẹ̀lẹ́rì tó o fi ṣẹlẹ̀ àtìkọ́ ike tẹ̀ ń bá ń fowó ra owó agbọ́dọ̀ rí ìjà ìsàn káàtì rí ìjà ìnáwó gbà àìjẹ́ lòdì ìgbà. tó a jẹ́ pé rìbá ni bitcoin kọ̀tọ́ láti òfin ọlọ́run ìdí tó sì fi jẹ́ rìbá ni àárẹ̀ ìjọsìn fún wa ẹsì mọ̀pá gbárí rọ́nà àwọn tí ń tà fún àwọn èèyàn náà àwọn náà sọ pé a ayé kan bọ̀ dáàni máa rówó náà ẹ irú làwọn ti bẹ̀rẹ̀ àwa rí ẹni tó pe wa gan mọ̀ pé ewu bẹ́ẹ̀ àwọn náà gan mọ̀ pé ewu bẹ́ẹ̀ mọ̀lùkútẹ̀ bá máa ń tẹ̀lé sọ nínú news ẹ̀rì bó ti ṣe ń drop down lọ́pọ̀lọpọ̀ gbà táwọn èèyàn ń sọ̀kò mílíọ̀n àti tí ọba ti ṣe wọlé okú palẹ̀ mọ́ yàtọ̀ sí pàrọ̀ amú ló ṣe o tún palẹ̀ mọ́. ẹ sì rí pé nínú jọba. disin amẹ́ríkà ọ̀gá bitcoin wọlé kí ló dé torí pé ewu tó wà lẹ̀ pọ̀ ó wà lé o lè kó bá dúkìá ẹ̀ sẹ́ẹ̀tì lẹ́gbẹ̀ lójú ẹ̀sìn ní rẹ́ nìkan bá rí èso rí ara rẹ̀ ilé ìjẹ́ ló ti jẹ́ wọ́n ní kìnnì kan náà kọ́rẹ̀ àwọn máa ń ra dọ́là lórí íńtánẹ́ẹ̀tì àwọn rà pamọ́ tí dọ́là bá ti pọ́ àwọn tà á kìnnì kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà níta sọ nípa bitcoin náà láti sọ nípa òun náà. ari náírà tiẹ̀ sáàrí dọ́là tọgbà àì àjẹpẹ́ rìbá lòdì. wọ́n ní ká fi ọmọ káwá sétí nígbà tá a máa ń pèpè fún sọ̀rọ̀ báwo ẹ mẹ́sẹ̀ máa ń ṣe náà yẹn torí pé yóò ṣe kóhùn rẹ̀ kó rìn torí tó bá fọwọ́ wá ń ké ohùn rẹ̀ ó débi tí ò ní bá fọwọ́ yọ ìmọ̀ ẹ̀jẹ̀ kóhùn kọjá kó sì ilé ìjọ ló ti sọ. wọ́n ní báwo lọ máa ka owó ti wà táwọn bá ti fi ṣọ́ọ̀bù dáńsà táyà àwọn máa ka owó àgbè lórí tán wa máa orúnkún wa ṣùgbọ́n àwọn máa ka owó ọ̀tún á ṣe àwọn máa ka mẹ́tẹ̀ẹ̀ta tọ́mádé ètò tẹ̀lé àti ti àárín á ṣe wọ́n máa àárín àtẹ́lẹwọ́ wa àwọn amú ọmọ àká wa tata papò àfìdè wọn mú àwọn àna ìka àfábẹ́là sabana ama mi sókè sísálì sókè sísálì sókè sísálì nígbà tá a ti sọ̀tún ọ̀hún yẹn yọ ọmọ ẹjẹ pé à ń fi ń sàdúà lẹ́yìn tó wá nínú àdéhùn wá ابن حجر رضي الله عنه أن مراد صلى الله عليه وسلم سنة تجاوز من الصلاة سن يوم صالح سكت صالح سكت صالح من فين سادوا أبي kẹ́ẹ̀tì àwọn ọmọ ká mẹ́tẹ̀ẹ̀ta máa rí àtẹlẹwọ́ rí àbí ọmọ ká méjèèjì ọmọdé àtẹjọ́tẹ̀lẹ̀ kẹ́ẹ̀tì máa rí àtẹlẹwọ́ rí kẹ́wàá mú dàrí àti tàtàǹpàkò kẹ́ẹ̀tì lóhùn kà kẹ wá na tí ìfàbẹ̀ làbẹ̀ máa mi sókè síta lẹ̀ méjèèjì ní sàábà sọ́kà náà ti sọ̀rọ̀ bá àlè sẹ́lẹ̀ ní màá dé nínú kẹjọ báyìí àbí kẹjọ báyìí eléyìí yẹn ló ti bẹ̀rẹ̀. wọ́n ní sáwọn báwa lórí ìrìn àjò ìjọ mélòó làwọn ti fi pa pọ̀ ètò ìjọba òun náà ní kékeré àjò tí ò bá ti ní mú yín tètè ìjọ mẹ́rin. dẹ́bi ṣe ogún sọ̀lá ẹ̀ mà ti kọ́sù dẹ́bi àti ṣe tó gún sọ̀lá ti bẹ́ẹ̀ lọ ẹni ti kọ́sù lò yìí onílù ní ẹni tí ń gbèlú ní ẹyí tó nírin àti eléyìí lọ́dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ọ̀rọ̀ tó sọ pé ẹ máa ṣe lọ láéláé àbíjọ mẹ́tàdínlógún àbí méjìdínlógún àbí gbogbo èyí wa wá pàdánù ní ojú ogun nígbà tó lọ jagun ẹni tó lọ jagun ọmọdé tó wọn padà sílé abẹ́ẹ̀ ma ìjọ tó lọ ń bá kọ pé ọ padà náà ni ọ padà sílé ìjọba ti jẹ wọn làwọn ti sàlù alásán ẹnìkan tí wàá ṣe ìyàwó àwọn kìí ṣe ìyá àwọn kìí ṣàǹtí àwọn kìí ṣàbúrò àwọn kìí sọmọ àwọn lóbìnrin obìnrin ará àtàkùn wọn wá fọkàn kílẹ̀ wá níbẹ̀ irú ìyàwó lẹ́yìn. torí pé bóòlù ti bọ́ kàn yìí à ah, sàdúpẹ́ fọlọ́ pé ayé òtún bàjẹ́ níbẹ̀ tó ń torí di eléyìí báyìí tó bá jẹ́ pé fífọwọ́ kàn tó fọwọ́ kàn yìí tó dọ́gba ní ọ̀rọ̀ àwọn olùmọ̀ kò jẹ́ kí nǹkan kan jáde nídìí yìí tọ́lá ní omi tó obìnrin bá ti fọ́ kaba yọ tọ́ ara nǹkan kan jáde ní tó ṣàlọ́ kò sí tó sàlù àlà amẹ́sọ̀ra. wọ́n ní bọ́ọ̀lù àwọn ti máa bá àwọn mẹ̀lẹ́bí àwọn ṣe láwọn tó ń takò súnà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́sìn máa bá àwọn ṣe lẹ́sìn máa ṣàlàyé fún wọn. nítorí pé àwọn ọ̀mà ni tí wọ́n bá mọ àwọn náà bá ti takò súnà ẹni tó sì mọ ogun rẹ̀ ní kásàlàyé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtàánú torí gbogbo ń tá a bá fẹ́ kọ̀ mú kò ní báyìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń sàlàyé fún ọ ẹ tún máa wá ọ̀nà kẹlòmí náà bá ń sàlàyé fún ọ. lápèjúwe wa àti bàbá rẹ ti ń takò sún náà ẹjọ́ wàá fi di ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn kan wà tó sì lè bọ bá bàbá rẹ sọ̀rọ̀ ọ wàá béèrè ó ní sọ pé bàbá mi yìí o ọ wàá béèrè ó sọ pé ẹ dákun ẹ kí ni ìdájọ́ ọ̀sán báyìí nínú ìlà nínú tó ọmọ pé bàbá rẹ yìí tó oníṣe náà yóò ti dáhùn kódà òun náà lè mọ̀ pé bàbá rẹ̀ ṣe yọ kàn dáhùn dáhùn pé à ah, nínú Islam àfikà ṣe báyìí àfikà ṣe báyìí torí ìjọ báyìí torí ìjọ báyìí. bàbá rẹ̀ ti mọ̀ fóònù nọ́mbà wò ètò kọ́kọ́ kéré jù ní pé kò ní fẹ́ takò ọmọ náà ti pé tó ń ṣe yọ láti náà máa ṣe àmọ́ ní ọmọ sọ̀rọ̀ ọmọ pé torí ìṣẹ́ lódodo kọ yẹ kọsẹsì nítorí tiẹ̀ kọsẹsì nítorí tọlọ tẹ́lẹ̀ ìjẹba amátẹbá ti torí pé àwọn èèyàn yín wọn wọn ò sí lórí súnà wọn sì kórìíra súnà kẹyìn náà ọmọ wa fi èlé kẹ máa fi pàdé wọn àwọn àwọn àwọn fi bọ́ǹbù ránṣẹ́ sí ẹ̀yin wọn fi mísà ẹ̀fí ránṣẹ́ sí wọn tọ́jú àti ni pé aburú náà padà máa tẹ̀lé wọn ní mòdodo yìí. gbogbo ẹni tó bá sì fẹ́ bẹ lómi ẹ máa rántí pé ntí èèyàn bá mà èèyàn máa tako náà ìdí táwọn fámìlì yẹn ti tako yìí ẹ wá sí lọ rántí pé àwa gan alára bíi la rí tó tá a bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a bá fi bá wọn lò àwọn náà padà bá òdodo ńjọ padà dì mú طبعا wọn làwọn fẹ́ wẹwẹ kánábà àwọn tó fẹ́ wẹsẹ àwọn fẹ́ wẹsẹ àti kankan ewu làwọn kọ́kọ́ wẹ kò sí wàhálà ẹ kọ́kọ́ wẹ kánábà kẹ wá wẹsẹ àti kankan lẹ́yìn nítorí tẹ bá kọ́kọ́ wẹsẹ àti kankan kótó dùkú ẹwẹ kánábà lẹ́yìn àti kankan dá fi gbóra yẹn ó lè mú sára yẹn ọmọ ayọ̀ débi kómi ò ní a sì mọ̀ pé wẹ̀jẹ̀ anábà ń bùkátà fún mi ọkàn fi kíkí lára wa tó kẹ́ tó di pé ẹwúrọ́ sí àti kẹ̀kẹ́ yẹn ó ní kí ẹwù ẹ̀wẹ̀jẹ̀ anábà yẹn dáadáa kó fi dá yín kó mi débi kíkí ẹ̀yin rẹ̀ wá ní kẹ́ ẹwẹ́ ọ̀sẹ̀ àti kẹ̀kẹ́ yẹn. wọ́n ní bí gbogbo ẹni tí àwọn ọ̀pọ̀lọ́ bá ti ń bájà náà ni wọ́n sọ rúbíà mọ́ ìgbàgbọ́ tiwa ni pé rúbíà ọlọ́mọ ti tó gbogbo àárẹ̀ tó fi dórí àárẹ̀ ara aláàánú lọ́lọ́ torí pé kí ni rúbíà tó bẹ́ lọ. wọ́n gbé oògùn tá a lò náà tá a gbà lọ́sibítù kò lè ṣiṣẹ́ àfi tọ́lọ̀ máa lè lò ṣiṣẹ́. torí ẹ̀rú bí àyè náà tẹ́ bá ṣe tí gbogbo ti máa ń sèyàn ọlọ́run ẹlẹ́dàá wa ni máa ń fún yàn lálàáfíà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa lè fún lálàáfíà. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí àárẹ̀ bá ṣe kò sí nǹkan tó burú pé kọ́ lọ sọ́sibítù kọ́ lọ wóògùn sí nǹkan tí máa ń ṣe ọ. tẹ́ ẹ̀ bá rójú tu rẹ̀ rárá rárá rárá kò sí tó burú wípé kó o ṣerú kíá. àmọ́ kọ́ wá sọ pé èmi ò ní lóògùn torí pé má nìyí ló débẹ̀. a kò sí ní Islam tó máa lóògùn kódà tí Islam kọ́ wa ní ká lóògùn lópin ìgbà tó gùn yẹn ti takùtọ̀ lọ tí ọ̀ takùtọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. eléyìí jẹba wọn ní bàbá àwọn tẹ̀bílíkì ni bàbá àwọn àwọn ti tètè lọlé ọkọ àmọ́ tí bàbá àwọn máa ń ṣe wọn náà ní kí káwọn bá tètè lọlé ọkọ bá wọn máa lọ sí Pakistan so ibẹ̀ ni wọn tún wá fà wọn lọ́kọ lọ́wọ́ a ọdọ àbí pé bàbá yìnyẹn ó ti di ẹrẹgẹ dìgẹ nínú tẹ̀bílíkì abẹ́sí ọ abẹ́sí wọn lọlé ọkọ tètè ká lọ Pakistan pé kí ni. Islam kan sọ pé ká lọ mọ́tà àti mẹ́tìnà torí pa abẹ́ ti máa lọ ilé ọkọ pakistan kìíní kí lọ́wọ́ à ń bẹ̀ tí o bá ti bídíà ọjà bó ti ṣe jẹjà rẹ ọ̀sàlà ìfún bàbá rẹ pé tẹ̀blígì tọ́nà tí bàbá rẹ bá sọ pé dandan tẹ̀blígì lọ́nà ọ sọ pé hàánú bọ̀rọ̀ hàánàkó nǹkan tó ń fa àmọ́ kẹ̀kẹ́ bẹ́ẹ̀ mi ti sọ lọ́sọ̀ pọ́n o. <laughs> dàbí gbàgbé tẹ̀blíìtì ọ̀fẹ́ yé mi o tẹ̀blíìtì ọ̀fẹ́ yé mi o lédè kúkúrú kọ̀dá tó kó clear kóòdù ó ti clear gbogbo nǹkan rẹ̀ náà ni ó clear àbọ̀ bá bẹ̀rẹ̀ sísá la yóò rò kó nsọ̀ kẹ́jì yóò rò kó nsọ̀ kẹ́jì ló gbé ẹtú pọ̀ sí ọkọ̀dún pọ̀ kọ̀sọ́ náà tó bàbá. tó ọwọ́ àwọ̀ ẹni tó máa ń ṣe súnà ládùúgbò yìí ọbọ̀ sàlàyé fún bàbá rẹ̀ àmọ́ tó ṣẹlẹ̀ nípa àti máa ti pè bí dáa tí wọ́n máa ń di bàjẹ́ sẹ́ni kan máa ń bọ̀ wá bá tọ́fẹ́ sàlàyé lórí tó nà ní sè lóṣù kọ́kọ́ kọ́ tẹ́ ẹ̀ náà onífẹ́ gbọ́ ọba wa gbọ́ ní tẹ̀sí bá lọ ee ọmọ ọlọ́ni ọ̀sán rẹ̀ táwọn olórí dúkìá ní tẹ̀lé àwọn tí ń sìn lọ́nà àwọn ṣe fún sọ kí ló ẹni tí ẹ bá rí fún gbìyànjú nínú wọn gan títí àyọ wàláyọ báyọ lọkàn jẹ nílẹ̀ Yorùbá wa ẹni tó ṣe múra sí àwọn ṣe nǹkan ẹ ti bá nàbì lóṣù ránṣẹ́ àbọ̀nà lóṣù ránṣẹ́ tẹ́lẹ̀ ìjẹun ti bàbá kan à ń pè kó lọ jáde kọ́ súnà lọ́ba ni ah, ibi táwọn fẹ́ kú sí ni a ah, ọlọ́mọdé sẹ́mi ọ̀tá òkè tẹ̀lé wọ́n ní sọ̀rí kọ̀ orí ìgbà ẹ̀ ó gbóná ó gbóná ti tìjàní àgbà lọ tìjàní àti ọ̀dà tẹ̀lé tó gbóná ti ọ̀dìrí àti òkun wọn tẹ̀lé tó gbóná ti rìfàáyì àti tó burú tẹ̀lé tó burú àmọ́ ọkàn jẹ́ pípẹ́ rẹ̀ ní tí ó bá sọnù ajá tí ó sọnù kí gbọ́ fèrè ọlọ́lẹ̀ títẹ̀ fíkì kan bá ń gbọ́rọ̀ àìmọye tó tún kọ̀rọ̀ ránṣẹ́ tó a tó tún bú wa tó tún wa tó tún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tọ́lọ̀ ọ̀gá ti ṣe ká tó fi yàn mà ní náà ṣe máa ṣe tọ́ba padà mànà tán yọ mọ̀ wá wá tutù bá ẹ dákun tó rọ lọ tó yẹ ká tira lọ́nà tó ká mọ̀ tó fi lọ́nà wà ká máa parọ́ fáwọn wàláì tẹ̀lé tó àwọn àfúkásá làyè kí lòdòdó táwa náà tí wọ́n náà fi sin náà má tara rẹ jẹ torí pé àlùkìyàmà kò sí rọ́ọ̀bẹ̀ kò sí ẹ̀sán jẹ́ńbẹ̀ torí di ẹlẹ́yìí báyìí tó bá sọ̀rọ̀ tòwí tòwí lójú àwọn tí ń ṣe lé fún ọ̀fẹ́ pọ̀ wọ́n ní máa ń yá yẹn àwọn sì ń fẹ́ tí wọ́n fi kọ́ yẹn bọ̀ pípọ̀ lọ́jà lọ́dọ̀ yìí wọ́n ká lóko máa ṣe tó bá wù kákàtì pọ̀ àwọn olùdílé ẹ̀ ní ẹ̀ṣẹ̀ kọ́ lọ́wọ́ sí i. ó wá ti ṣe o torí kò sáfẹ́ lọ́ọ́ àkọ́kọ́ tó bá sọlá yìí fún bàbá yìí fún ọba gbọ́ fún ọba gbà ìwọ wà fi yé bàbá rẹ pé ìwọ ti wà rẹ ti dábọ̀ sùn ìwọ ti wà rẹ ti dábọ̀ sùn nà tí bàbá rẹ bá ní òun fún òrí ti ti dábọ̀ sùn nà kankan tó ẹ wàá wọ ẹni sanu fámìlì bàbá rẹ tó lè bá bàbá rẹ sọ tí bàbá rẹ bá tún kọ tabarẹ ni tó wà nínú fámìlì yìí níjọ kan náà àhùn sọnà kó òun lè fi ọlọpọ ó yẹ kó lè fi ọlọ́kọ tó bá fi ọlọ́kọ orí bẹ́ẹ̀ mẹ́jọ jẹ́ pé ọwọ́ bàbá yìí tí ó mọ lọ Pakistan lọ sí kíni lọ́wọ́ àgbà lọ́lẹ́ ọkọ̀ wọ́n jẹ́ lóṣù tó jẹ́. wọ́n ní kí ni ìdájọ́ ká dábẹ́ fóbìnrin apọ́nlé àmọ́ tí dábẹ́ fóbìnrin ti ṣẹ̀rí aṣọ kí esi fífa bẹ̀rẹ̀ dàbí. ọwọ́ ibi tó dàbí orí orí adìẹ tó wà lábẹ́ rẹ̀ wọ́n rọ ajé kínkín níbẹ̀ wọ́n jẹ́ lóṣù tó jẹ́ wọn làwọn níyàwó kan àwọn gba three bedroom flat àwọn afẹ́mi àwọn wọn gba room and palo self contained kò sí wàhálà torí pé àlejò ẹni tó ti pẹ́ káfí wẹ́ ẹni tó ń sè káfí kú pẹ̀lú bùkátà eléyìí ti lọ́mọ méjì mẹ́ta ọgbà three bedroom flat eléyìí dáńkò rẹ̀ lọ́wọ́ ọlọ́gba three bedroom ọ̀fẹ́ náwó dà tòbí bó ṣe máa nù tòtòrí pẹ̀lú náà mọ̀ ìtumọ̀ ẹni dọ́gba láàrin obìnrin ní tìlátòtò ìyàwó méjì lónìí ọ̀kan tẹ̀mọ́bìtà wọn ti kọ̀ ọ̀kan ẹ̀fà ni wọn ti kọ̀ tó wọn wọn dọ́gba ìṣèdọ́gba ni pípọ̀ ọ̀ra gàrí sílé lélẹ̀ kó o ti ra tẹ̀mọ́bìtà sílé lélẹ̀ eléyìí tó máa la láti kékeré kọjá pàmà tí ọba ti jẹ́ pàmà kò ní bá eléyìí tó ti kọ́ ọ̀nà kọjá tíkìn wọ́n rò pé yẹn wá kọ́ ra títí pélé kọ́ ra tọ̀nà pélé ìtọ́pẹ̀ ní ìdè lọ́pàá. ẹ bá wọn ahụ àwọn ọmọ rẹ lọ́wọ́ níbi ọ̀lẹ́ yàn nítorí tí wọ́n fẹ́ yàn pọ̀ kò sí ká wọ́n ní báwọn lè sọ ma ní àdìsá rahmatulah àkókò ẹ kọ́kọ́ wa tó ti kọ́kẹ́ ìjọba bíi alàájì kìí tatara alàájì ni wọ́n ti mú àjì là pẹ̀lú ọmọ bẹ́ẹ̀. Abdulàjì oní wọn fi sáré orúkọ náà àmọ́ àjì là kìí tó kọ́ náà èdè lábá nìkan wọn máa ń wò wẹ̀lẹ́ títúmọ̀ rẹ̀ dá lédè lábá àbí ọ̀dà òsì mùsùlùmá títúmọ̀ rẹ̀ bá ti dá lédè lábá ẹ má sọ ọmọ kò ní ṣe pẹ̀lú orúkọ náà gẹ́gẹ́ bíi nkẹtọ eh, ike eh, wọn ti pè é Abdulmalik obìnrin kan na ẹsọ ilẹ̀ ti tó sílẹ̀ ìrẹ́ rẹ̀ kò mọ̀lìkà oníjẹ́ mọ̀lìkà kò sí ti jẹ́ mọ̀lìkà tó gbogbo ru àwọn bàbá àti ìdílé lágbá lẹ́kọ̀ọ́ pé kẹ̀lé ìtumọ̀ lè ti lágbá lóyún tó bá ní ìtumọ̀ kíra tí o bá ti ní ìtumọ̀ ẹ má dùn àmọ́ kì í tó kọ́ lọ. wọ́n láwọn máa ń ṣe bá ṣe kọ́ ma àwọn ọmọ bọ́dà bí ọ̀dà bọ́dà kí ni bẹ́ẹ̀ ìrọ̀lá ẹ̀ka náwó dání ẹ̀sùn ṣe bí dáa wọ́n ní káwọn alẹ́kọ̀ọ́ jẹ lọ sí sukù rẹ̀ kankan lọ́jọ́ báyìí oúnjẹ báwo ẹ̀ káwọn aláìlẹ́kùn lò àwọn ẹlẹ́gbàá tó jẹ fún ojoojúmọ́ èwo ni bá ti ṣe kí la fẹ́ fi ṣe oníṣìmọ̀ gbédà lásán yìí tọ́ wọ́n ní kí ni gbólóhùn dáàbò máa so yìí gbólóhùn dáàbò máa so yìí náà ní alìjọ wọlọ́kọ̀bù dọ̀gbọ́lì sukara àǹkà sukara nàkà sukara ìtumọ̀ rẹ̀ lédè yorùbá mo fi fún ọ níyàwó mo fi fún ọ níyàwó eléyìí ìtumọ̀ rẹ̀ lédè yorùbá àmọ́ mo yọ̀ǹda mo fi fún ọ kò ní sùn mo yọ̀ǹda kọjọ mọ ọ̀dọ̀ mọ fà á tó mo yọ̀ǹda kọmọ ọmọ ọba lẹ àmọ́ mo yọ̀ǹda èdè Yorùbá yìí wọ́n fẹ̀ sí gbólóhùn sí sẹ̀rí àṣẹ lọ torí ẹ̀mí sẹ̀rí àṣẹ ìṣe tẹ́ bá tó so yìí ètò ti dáàjì onáìjẹ́ lágbára lónìí torí pé nínú títẹ̀rí àtúrà fún jù ó lábẹ́ obìnrin kí ni ọ̀sán abẹ́ obìnrin tẹ̀tọ́ mọ́ tẹ̀rí àtọ̀tẹ̀rí. àmọ́ àwọn kólò táwọn èdè wa ó lè ní ìtumà mi èdè nù ẹ sọ pé àǹtàkùkà zọwọ́dúkà á tó ìtumà rẹ̀ mo fi fún ọ níyàwó mo fi fún ọ níyàwó olóòtú sọ pé mo gbà á níyàwó àmọ́ tó bá sọ pé mo fi fún ọ gẹ́gẹ́ bí ìyàwó wọn náà tó mọ pa gẹ́gẹ́ bí ìyàwó àjọṣepẹpẹ lọ lẹ ọgbẹ wa tó àjọṣe láti fi ta bá bẹ tó yìí tọkọ bá gbọ́ lágbá wa tí bàbá yàrá bá gbọ́ lágbá wa ọyẹ kọjá tètè lágbá wa lòdìyàn tóró òun ti tètè má mi àmọ́ tó bá tètè wà lára tètè ẹjẹ àti tètè lọ́nà tó ní túmọ̀ sí ìsàmì lórí tẹ̀lé àtọ́ra fún tí ó sọ obìnrin rẹ̀ tọkọ ẹlẹ́yìí lẹ́nu wọn tó àwọn abẹ́jọ́ yà wò tó yẹ káwọn sọ fún yàwó tó wà nílé bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa ń béèrè àwọn béèrè bọ́tí béèrè tẹ tó tilẹ̀ kò ní tìmọ̀ kò ní tìmọ̀ àkọ́kọ́ obìnrin wo ní fẹ́ kọ́ fẹ́ yàwó nílé tọ́ba wà kọ́ náwó etí o máa sọ pé káàrì ká pọ̀ ìyẹn ni ìyẹn ti di àwọn bọ́ọ̀. òní fẹ́ káwọn pọ̀ ẹ wò ìyàwó tó sọ pé ìka lọ́pọ̀ nǹkan fi yà á jẹun ni ọlọ́run ti mọ ẹjọ́ táwọn ti jẹun sẹ́yìn tọkọ bá lè jẹun sẹ́yìn torí kẹ́yìn méjì ò lè máa pariwo bá yóò fò wọ́n bó wàá lè sọ pàkó nǹkan ni òun jẹ gbádùn lọ́dọ̀ ọkọ òní fẹ́ kọ́ fẹ́ mi torí rẹ̀ à ń sọ fóbìnrin pé mo fẹ́ fẹ́ mi lọ́pọ̀lọpọ̀ gbà ó máa ń da ìgbésí ayé kọ́dọ̀ o ti ṣe sábà tí kórè àwọn obìnrin ní ọ̀dà ọ̀lá pé ìyàwó mi bọ̀ ọ́ okú palẹ̀ mọ́ ọ́ à yọba ti kọ̀ máa ṣe ṣe má sísẹ́mù rẹ̀ ọ̀dà ọ́ ó lójú obìnrin náà tó jẹ́ pé tó bá gbọ́ pọ́kọ̀ òun fẹ́ fẹ́yàwó inú rẹ̀ ó dùn ó lójú rẹ̀ àmọ́ kò sí tó burú kò sí sànà kó ti fẹ́yàwó mi bí gbogbo preparation ti mú kọjá pọ́jọ́ là ń retí kọ́ máa sọ fún ìyàwó rẹ̀ pé

wọ́n ti ti pín ọ̀gbá mi sáyẹ̀nsì ẹ̀wù kí ló túmọ̀ sí pé gbogbo àwọn ọ̀rẹ́ mi o wọ́n sáyẹ̀nsì àwọn náà jọ pàdé rí o ẹ dákun torí tọ́lọ̀ ẹ pé ṣe gbogbo tí kèfèrí bá ń ṣe náà lọ ẹ bá àwọn ọ̀nà bá wọn ó ti tó pé mo rí ọ̀tún ìwọ náà rí orí lálùkọ́ máa lọ kò sì ní ìdígbà ìyá fọ́tò fọ́tò ra mi kiri kí la fẹ́ fi ṣe tó ọwọ́ pé mo mọ̀ ọ́ kókò rẹ jẹ́ ajẹ́ pé alhamdulilah ní gbogbo tó taba pàdé mọ́ Ibrahim na Abdulsalam na ó ti tó kíni sáyẹ̀nsì wọ́n kọ́ padà fi nu lẹ́sẹ̀ yìí agbọ̀tán sáyẹ̀nsì wọ́n padà fi nu lẹ́sẹ̀ yìí ọjọ́ ìbò ti ṣe jẹ́ wọ́n á ní téèyàn bá tètè pààyàn obì mọ́tò pààyàn tó lè túlẹ̀ torí ìbẹ̀rù tó lè tẹ̀lé ọgbọ́dọ̀ túlẹ̀ ọgbọ́dọ̀ túlẹ̀ wọ́n náà dúró ra rẹ̀ lápẹ̀ wọ́n gbá o ti bá bẹ̀rẹ̀ lọ àti ìyá wọn wá túlẹ̀ wọn wá túlẹ̀ ṣé inú àwọn èèyàn ló dùn yé màá ṣe wúrẹ̀ kọ́lá tí yẹn bá gbé wúrẹ̀ kọ̀ yẹ kó túlẹ̀ adìẹ kan tó bá gbà kọ̀ yẹ kó túlẹ̀ ẹ dákùtà ló la lẹ̀ yìí o èló màá sàn o torí gbọ́ pé ìdàgbé yá mọ̀ láti wá pé odidi èèyàn wá túlẹ̀ àfikà yan kọ̀ yẹ kó túlẹ̀ wá tó wàá dúró kọ́rọ̀ yanjú bó ti yẹ kọ́ yanjú nítorí pé ọkàn rí òní balẹ̀ láéláé nígbà tó ti sèkú pààyàn ọjà bó ti sèkú eléyìí yóò mú wa mọ̀ pé ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run tá a máa wọ amátò bàbá ń kú machine gbogbo tó wù ká máa bù ẹ jẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ machine ẹ jẹ́ àrọ̀ra sáré nítorí pé ẹni tá a sì fi ọ̀sẹ̀ lẹ̀ gbọ́wọ́ lónà ọ̀mà ẹni tí ó ti di ànàmọ lẹ́nu òun náà lè má mà pọ̀ ń bọ̀ kọ́lọ̀ wọn kọ́kọ́ máa fi sọ̀rọ̀ sọ wa. wọ́n ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ àná ká sí gbẹ́rẹ́ ká sí gbogbo ẹ̀ kọ̀tọ́ bó wọn ni tètè bá sàn yẹn wọ́n ní tètè bá sàn yẹn sí ojú rẹ̀ kí ni sí ojú rẹ̀ ó sì tá a bá sí ojú rẹ̀ pé kí oró yẹn ó jáde tó bá dé kókóró ó jáde kó wàhálà lẹ̀ torí nìkan ó lòun lẹ́rìí gbẹrẹ gbẹrẹ tọ́nu sẹ̀ríà àwọn anìkílẹ̀ wọn á ní tẹ̀bí ànábì tẹ̀bí jáàmù tí wọ́n bá dínkù màá bá dínkù tí wọ́n wọ́n fà bẹ́tọ̀ wọ́n fà bẹ́tọ̀ tẹ̀bí gbẹrẹ náà ẹgbọ́n kan tí ọ̀jọ́ ra ẹ ó ń fi irú pèrò gbogbo tí ọ̀jọ́ ra ní fi ń wéra tó tó bá jẹ́ ipín ibi tẹ́jọ́ ti kàn kóró òlù nígbà jáde ó bùkátà láti fà bẹ́tẹ́lẹ́ láti fi tọ́ ojú bẹ̀ kò sí nǹkan tó burú bẹ̀. níṣẹ́ ni bẹ́rẹ̀ náà jẹ́ haram nítorí pété ẹ bá sára ní lọ́gbẹ̀ ìsan gbogbo jẹ́ ìmọ̀túnmọ́ rẹ kọ́ tẹ̀lé òtún gbà kó síra rẹ léṣe kí ló ti ọdọ́ mọ̀ sára rẹ lọ́gbẹ̀. tàbí òye wa ẹ wá wo tí wọ́n máa gbẹ́rẹ́ tí wọ́n máa pọ́n rẹ́gbẹ́rẹ́ lójú ebi ro olóńgbòtà ni wọ́n mú láyé wọ́n sọ sínú agbada débò náà wọ́n dòjú òde tí wọ́n mọ̀ wá fi rẹ́ egbò wọ́sẹ̀ tóbi wá jẹ́ kí wọ́n máa tọ́ ọlọ́gbẹ́bẹ̀ wọn náà tó gbórí dúró kọ́lọ̀ ń sàánù wa. wọ́n ní kí ni àtúntò aláàánú káfíìrì àti mọ́ṣẹ́ gbogbo àwọn méjèèjì ọ̀daràn ni wọ́n káfíìrì ẹni tó ṣe pé kọ̀gbọ́ lọ́rùn bá gbọ́ mọ́ṣẹ́ kọ̀gbọ́ lọ́rùn gbọ́ nítorí sìnkà mí lẹ́yìn ọ̀gbọ́. tó wá ṣẹṣẹ kí káfíìrì ọwọ́ àlásán kọ́ mọ́ṣẹ́ mọ́ṣẹ́ ó ṣòro o sí náà ó sì nǹkan mí gẹ́gẹ́ bí àwọn tó máa ń pè ní free thinkers káwọn lè ronú bó ti wà ó sẹ́mi pé ńgbà tí wọ́n láwọn ò ní táwọn sìn kí ni wọ́n padà sìn ìfẹ́ ẹnu wọn wọ́n padà sìn ìfẹ́ ẹnu wọn torí ẹ̀ ló ti jẹ́ káàkiri kì í sábà wà káàkiri tán yóò tún padà di mọ́ṣẹ̀ torí yóò ní ìgbàgbọ́ tí ń sìn lẹ́yìn Allahu Rabbul Alamin. wọ́n láwọn dání òní ní òní mu nínú omi àbàtà nàbẹ̀wò Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ẹ̀ tó bá ti yá pa mi. tó fojú ọ̀nà ànábì sílẹ̀ ọlọ́nà ànábì ò pé ọ gbogbo súnà súnà tẹ́sán ọkọ̀ bámiláhù àtọ́ ọwọ́ amúnú omi àbàtà ànábì eré nàní ọmọ kan ti kọ́ máa mú òun dàgẹ́ bíi tó torí wa ọ̀pọ̀lọpọ̀ lójú ọ̀nà ànábì ò àwọn máa fi ṣe ni ọwọ́ gbé ọwọ́ náà fẹ́ láǹfààní

láti sẹ́ǹsì máa fi hàn pé sẹ́ǹsì yóò dà ó takùtà lẹ́nu sọ̀rọ̀ máa lè tẹ́lẹ̀ ó máa sọ pé kò ṣe dá nítorí bàbá lè máa mú gba àwọn afá ńlá ńlá bàbá tẹ̀sí ẹ bàbá rọ́wọ́ àti àgbà ẹ bàbá ajínigbìrún gbogbo ẹni ṣe ìwà abẹ́gbẹ́ wọ́n mọ zamani àbí òye àmà àwọn bàbá zamani àwọn ń ṣe gan ọmọ zamani wa ni tí baba zamani ti ọ̀dà baba zamani ọmọ wa bínú so wọ́n fẹ́ràn káwọn takuta náà ti fi wọ́n tẹ̀lé tiẹ̀ lọ a sì fẹ́ wà lẹ́yìn àbí tani ọ̀fẹ́ wà lẹ́yìn gbogbo ara wà lẹ́yìn torí ẹ̀jẹ̀ adé náà ti gbogbo ń tọ́ba ti takuta náà ti Muhammad sọlọ́lá àdúgbò tá a bá fẹ́ sórí rẹ̀ tí ẹ̀ bá fẹ́ wà lẹ́yìn náà wọ́n ní takuta yà wà kò sí kò sí pẹ́ wà ládùúgbò yẹn àbí yìí kò sínú islam ẹtọ́ bá ti kú ti kú ẹtọ́ bá ti kú ti kú ó ti dọ́gbé dàgbéyà anabi muhammed sallallahu alayhi wa sallam oní ana awuwalu man tanshaqqu anhu al-ardu yawm al-qiyamah èmi là kọ́kọ́ ẹni tí lè ọkọ̀kọ́ yanu fún dọ́gbé dàgbéyà pẹ́ẹ́nì kan wàá ti kú tó ti dọ́gbé dàgbéyà yàtọ̀ sáwọn ntọ́lọ̀ wọn bá ti fi sàmì o ikọ́ pa wọn kó di wọn láyé ó fi sàmì fáwọn èèyàn kó lè yàtọ̀ sílẹ̀ mi pẹ́ẹ́lí kan wá kú ó tún tí ìrọ̀ látàn ṣùgbọ́n iná mọ̀ fáwọn ti parọ́ ọ̀pọ̀lọpọ̀ nu ọ̀pọ̀lọpọ̀ bá gbọ́ wọ́n lè sọ pé bàbá kan kú ìgbà tó kú ó jí ọwọ́ ń fa ọmọ kan lọ́wọ́ bọ́bá tí obìnrin ń yọ wá wá kò ní wọlé kí ló dé tí máa wọlé gẹ́lẹ́ ìdí nu tó ń tẹ́tẹ́ lómi tó bá lọ sí sàárè tó lò lọ pé bàbá òun gẹ́gẹ́ bí àwọn ọ̀sẹ̀ bọ́ sí máa ń ṣe yọkọ̀ kọ́ sẹ́ni kan dáhùn gẹ́gẹ́ bí òun bàbá rẹ̀ kò sí ṣíṣe tó àlọ́ lè ṣe. bọ́ọ̀lù lè fi kọ́ fún padà wá gba lẹ́tà torí ẹni tó fẹ́ mí ya wàhùnmáhùnmá ó ní wọ́n ti mú wá fún láì ní iye ìgbà débi kó mọ bí handwriting ṣe rí ẹ sì mọ̀ pé yorùbá tó ń parọ́ gan náà dà mọ́ ọkàn jẹ́ pé tí wọ́n bá rí pé èèyàn náà kò láròkè lẹ̀ wọ́n máa parọ́ fún un náà nìtumọ̀ àkúdà yẹn débi yorùbá náà lọ́sọ̀ pé tá a bá pò kú kókó náà rọlá wọ́n ní kí lè má máa bá dé ní wò sọ́yìn káwọn máa tò lẹ́yìn kí sọ látà àgọ́ kẹfẹ́ rí ló àwọn wò ká tò lẹ́yìn kẹfẹ́ rí kọ̀tọ́ o bí bàbá lè mọ́ ọmọ ọba bínú kó bínú bàbá ibẹ̀ wọ̀ yẹ ẹkú mẹ́rin nígbà tẹ bá ti mùsùlùmí ìgbà náà láti tẹ̀sí dáhùn ní tẹ wọ́ọ̀tì abẹ́ wọ́ọ̀tì mo rò kó yé wa ẹ wá rí àbẹ̀wò yẹn bá wa ń lẹ̀ yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ lè má mú ló yẹ wò wọ́n yẹ ṣe mùsùlùmí ó ti lè jẹ́ pò ní ọmọ tiwantiwa bọ́ọ̀lù ẹnu mi ọpọ́n tó tún wọn ti ṣe yẹn wò àti yẹn àti yẹn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ti ṣe ṣe lè má mú pé tẹ bá bá fẹ́ wá kò ní ìdíkà wọlé laboratory rẹ fẹ́ ní mọ́sálásí àwọn olùdíje ìdílé ìdílé fún ọ̀nà torí ti eléyìí ẹ wá ní ẹgbẹ́ tún ta ayé ìṣe mi iṣẹ́ ìyẹ̀wò tẹ̀sí abẹ́ẹ̀sì ti ba ayé jẹ́ ẹnìkan fẹ́ lọ́kọ èyí lẹ́yìn ṣe ìyẹ̀wò ẹlẹ́jẹ̀ wọn ní bára wọn èyí gẹ́gẹ́ bíi láàbù ẹ̀wò genotype wọn abẹ́ ẹ̀kọ́ ni so àìmọye wọn ti fẹ́ràn ara wọn títí tí babaláwo yẹn yà àìmọye lọ́kọláyà kan tó tún yà wọn ebi tí wọn fi náà ṣe náà àìmọye ń tọ́jọjà tọ́tàkàtì tó lọ́gbà tó ń ti ṣe torí ẹgbàá tẹ̀ ti gbọ́ pé idán ó máa ń lapa ẹnìkan wá sọ pé mo fọ́ ọjọ́ méjì ìlọ yẹn tẹ̀lé ẹ̀lú tẹ̀ ẹ̀lú tẹ̀ tó bá ti tẹ̀ dáadáa kò ní lè rántí òògùn tó sàn nítorí tẹ bá fi ilẹ̀ tó ọ̀lẹ́ni òun gbà tó sọ pé jọ́ méjì tẹ́ bẹ́ẹ̀ mọ̀ kọ́ nẹ̀ lásìkò tó di jọ́ méjì àwọn ti pọ̀ jù náà ẹ̀yin tó wá fi lùlù tẹ lọ gbogbo ọkọ̀ tí wọ́n pa gbogbo rọ́bì tó ti ó ti gbà pé kálukó sí ni ọjà ẹ̀mọ́ wọ́n ní sẹ́yìn wá bá ká sáà ní tèmi kò sí tó burú mẹ́. sẹ́yìn wá bá ká sáà ní wò pé á ẹni wá bó ló ṣe yí ẹ mọ̀ pé ọlọ́run aláàánú bó ṣe wa kò yẹ ká máa wa jẹ bó ṣe wa kò yẹ ká

kọtọ o sẹmu kó àwọn ọkùnrin wọn làwọn ti funfun fífífé àwọn obìnrin gold àwọn ọkùnrin sílvà táwọn ọkùnrin haram bàbá sílvà bàbá gold haram àmóbìnrin kó lo gold or silver kò sí tó burú mbẹ ọkùnrin náà lè lo òrùka silver àmẹ́yìn pé wọ́n bọ̀ fi silver kan wọ́n fi sẹ́yìn rẹ̀ àwọn òbí là wọ́n gbọ́dọ̀ lò torí ẹ̀ tó bá ti fi sẹ́yìn ẹ dákun ẹ yọ ẹyọ kótó ti pépú dé nítorí pé níṣẹ́ ńlò yẹn ìwọ ló jẹ́ fọkùnrin àlùmọ̀ yìí kọ̀tọ́ kíkẹ́ ká fi eyín sílvà ká fi sẹ́nu bákan náà obìnrin tó fi sẹ́nu náà ó gbọ́dọ̀ sí èso ṣe yọ ló fi sẹ́nu nítorí pólísì méjì ni wọ́n máa bá wọn fi sẹ́nu ọ̀kan wà tó yẹ kó máa ti lẹ́ ní èyọ́mọ́ ọ̀kan wà tó yẹ kó tó bá wù gan ó lè yọ́ gbà mí èyí tí ń fẹ́ yọ ọlọ́yẹ tó bìnrin kan fi sẹ́nu tọba bẹ ti sẹ́nu lẹ́yìn náà kí ló ń ṣe pẹ̀lú sẹ́nu mọ́ta àbí rọ́ lásán káyé mi lásán torí rẹ̀ náà lọ mọ́ta obìnrin lè tó sẹ́nu ẹnu rẹ̀ ò ní wú kò sí nǹkan tó burú mẹ́ torí ẹ̀ tóbìnrin bá wá fi góò àbí sílvà tó fi sẹ́nu kọjá tó èso ṣe yọ ló fi sẹ́nu torí kó wó ni o tàbá ti kú àti ìsinmi pẹ̀lú owó o tọba kú wọn yọ ọ tọba jẹ kékeré ti lẹ pa ní sẹmu pé wà láti onídé yọ kò sì tọ kẹ wá màmá kan lé torí pé ẹfẹ yé lé torí rẹ ẹni tó bá fẹ́ fi sẹ́nu nínú àwọn obìnrin ó fè é tó ṣe yọ sẹ́nu kò sì tọ́ káwá ti torí pé alọ mọ́tàlá máa ń sẹ́nu kọ́mọ lọ sọ sẹ́ hajj wa lè ta ṣe torí kárí ibi tá a dùn sí ni lónìí abẹ́nú ọ̀bẹ lẹ́dàá. tọ́lá àwọn orúkọ rẹ̀ tó dára àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó gbọ́ bùkátà àwọn fún aláyé lọ́la ìyá سبحان الله lọ́wọ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك وعليكم السلام lọ́wọ́ الله وبركاته